وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار عباد الله اتقوا الله تعالى واعلموا أن من معنى الشهادة أن محمدا رسول الله صلى الله عليه وسلم تصديقه فيما أخبر من الأمور الماضية والأمور المستقبلية كأمور الساعة ثبت عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم يقول يا أيها الناس إنها لم تكن فتنة على وجه الأرض منذ زرع الله ذرية آدم أعظم من فتنة دجال وإن الله عز وجل لم يبعث نبيا إلا حذر أمته الدجال وأنا آخر الأنبياء وأنتم آخر الأمم وهو خارج فيكم لا محالة فإن يخرج وأنا بين ظهرانكم فأنا حجيج لكل مسلم وإن يخرج من بعدي فكل امرئ حجيج نفسه والله خليفتي على كل مسلم وإنه يخرج من خلة بين الشام والعراق فيعيث يمينا وشمالا يا عباد الله فاثبتوا فإني سأصفه لكم صفة لم يصفها إياه نبي قبلي إنه يبدأ فيقول أنا نبي ولا نبي بعدي ثم يثني ويقول أنا ربكم ولا ترون ربكم حتى تموتوا وإنه أعور وإن ربكم ليس بأعور وإنه مكتوب بين عينيه كافر يقرأه كل مؤمن كاتب أو غير كاتب وإن من فتنته أن معه جنة ونارا فناره جنة وجنته نار فمن ابتلي بناره فليستغث بالله وليقرأ فواتها الكهف فتكون عليه بردا وسلاما كما كانت النار على إبراهيم عليه السلام وإن من فتنته أن يقول الأعربي أرأيت إن بعثت لك أباك وأمك أتشهد أني ربك فيقول نعم فيتمثل له شيطانان في صورة أبيه وأمه ويقولان يا بني اتبعه فإنه ربك وإن من فتنته أن يسلط على نفس واحدة فيقتلها وينشرها بالمنشار حتى تلقى شقين ثم يقول انظروا إلى عبدي هذا فإني أبعثه الآن ثم يزعم أن له ربا غيري فيبعثه الله ويقول له الخبيث ما ربك فيقول ربي الله وأنت عدو الله أنت دجال والله ما كنت قط أشد بصيرة بك مني اليوم وإن من فتنته أن يامر السماء أن تمطر فتمطر ويأمر الأرض أن تنبت وإن من فتنته أن يمر بالحي فيكذبونه فلا تبقى لهم سائمة إلا هلكت وإن من فتنته أن يمر بالحي فيصدقونه فيأمر السماء أن تمطر فتمطر والأرض أن تنبت فتنبت حتى تروح مواشيهم من يومهم ذلك أثمن ما كانت وأعظمه وأمده خواطر وأدره دروءا وإنه لا يبقى شيء من الأرض إلا وطئه وظهر عليه إلا مكة والمدينة لا يأتيهما من نقب من نقابهما إلا لقيته الملائكة بالسيوف صجة حتى ينزل عند الدريب الأحمر عند منقطع السبخة فترجف في المدينة لأهلها ثلاث رجفات فلا يبقى منافق ولا منافقة إلا خرج إليه فتنفي الخبث منها كما ينفي الكير خبث الحديد ويدعى ذلك اليوم يوم الخلاص فقالت أم شريك بنت أبي العقر يا رسول الله فأين العرب يومئذ قال هم يومئذ قليل وجلهم في بيت المقدس وإمامهم رجل صالح وبينما إمامهم قد تقدم يصلي بهم الصبح إذ نزل عليهم عيسى بن مريم عليه السلام الصبح فرجع ذلك الإمام ينقص يمشي القهقرة ليتقدم عيسى بن مريم فيضع عيسى يده بين كتفيه ثم يقول له تقدم فصلي فإنها لك أقيمت فيصلي بهم إمامهم فإذا انصرف قال عيسى افتحوا الباب فيفتى ووراءه دجال معه سبعون ألف يهودي كلهم ذو سيف محلى وفاج فإذا نظر إليه دجال ذاب كما يذوب المح في الماء وينطلق هاربا ويقول عيسى عليه الصلاة والسلام إن لي فيك ضربة لن تسبقني بها ويدركه عند باب اللد الشرقي فيقتله فيهزم الله اليهود فلا يبقى شيء مما خلق الله يتوارى به يهود إلا أنطق الله ذلك الشيء لا حجر ولا شجر ولا آحد ولا دابة إلا الغرقدة فإنها من شجرهم لا تنطق إلا قال يا عبد الله المسلم هذا يهودي فتعالى فاقتله وإن أيامه أربعون سنة السنة كنصف السنة والسنة كالشهر والشهر كالجمعة وآخر أيامه كالشررة يصبح أحدكم على باب المدينة فلا يبلغ بابها الآخر حتى يمسي فقيل له كيف نصلي في تلك الأيام القصار قال تقدرون فيها الصلاة كما تقدرونها في هذه الأيام الطوال ثم صلوا فيكون عيسى بن مريم عليه السلام في أمتي حكما عدلا وإماما مقسطا يدق الصليب ويزرع الخنزير ويدعو الجزية ويترك صدقة فلا يد على شاة ولا بعير وترفع الشحناء والتباغد وتنزع حمة كل ذات حمة حتى يدخل الوليد يده في الحية ولا تدره وتفر الوليدة الأسدى فلا يدرها ويكون الذئب في الغنم كأنها كلبها وتملأ الأرض من السلم كما يملأ الإناء من الماء فتكون الكلمة واحدة فلا يعبد إلا الله وتدع الحرب أوزارها وتسلب قريش ملكها وتكون الأرض كفاثور الفضة تنبت نباتها بأهل آدم حتى يجتمع النفر على الخطف من العنب فيشبعهم ويجتمع النفر على الرمانة فتشبعه يكون الثور بكذا وكذا من المال فتكون الفرس بالدريهامات قالوا يا رسول الله وما يرخص الفرس قال لا تركب الحرب أبدا قيل فما يغلي الثور قال تحرث الأرض كلها وإنكم لخروج الدجال ثلاث سنوات الشداد شداد يصيب الناس فيها جوع شديد يأمر الله السماء في السنة الأولى أن تحبس ثلث مطرها ويأمر الأرض فتحبس ثلث نباتها ثم يأمر السماء في الثانية فتحبس ثلثي مطرها ويأمر الأرض فتحبس ثلثي نباتها ثم يأمر الله السماء في السنة الثالثة فتحبس مطرها كله فلا تكثر قطرة ويأمر الأرض فتحبس نباتها كله فلا تنبت خضراء ولا تبقى ذات ظلف إلا هلكت إلا ما شاء الله قيل فما يعيش الناس في ذلك الزمان قال التحليل والتكبير والتسبيح والتحميد ويجري ذلك عليه مجرى الطعام أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم في مشارق الأرض ومغاربها إنه الغفور الرحيم الله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba dẹdà tó sì lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lọ́dọ̀ wa Ọlọ́run ọba náà ni adá ọpẹ́ fún ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kó máa bá òṣìṣẹ́ Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kó máa bá nẹbì kó máa bá àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n tẹ̀lé ìlànà ẹ̀sìn rẹ̀ àtàwọn tí wọ́n tún máa wà lórí ìlànà yìí títí di ọjọ́ ẹ̀san ẹ̀yàn rúsìn ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba àlejò ọlá wá lọ mọ̀ pé nínú ìtumọ̀ pé a gbà pé Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ìsìn sallallahu alaihi wa sallam òun náà ní ká gbà nẹ́bí lódodo níbi àwọn nǹkan tá nẹ́bí bá múrò rẹ̀ wá ọba àjá sí pé nǹkan tó ti ṣẹlẹ̀ rí ni àbí ohun tí ó padà ṣẹlẹ̀ nínú gẹ́gẹ́ anábì múrò rẹ̀ wá sallallahu alayhi wa sallam nípa ohun tí ó padà ṣẹlẹ̀ tó sì jẹ́ wàhálà tọ́wọ́ inú àkọọ́lẹ̀ pé kò fẹ́ẹ̀ sí wàhálà tó bá nínú àwọn wàhálà tí ó ṣẹlẹ̀ káyé tó tán òun náà ni ọ̀rọ̀ àlùkìyàmà pàápàájùlọ ìṣẹ̀lẹ̀ dajjal ó tún wà nínú àkọọ́lẹ̀ pé ńtọ́lọ́hún bá ti là nínú fítínà dajjal ó sọ̀rọ̀ tó gùn fáwọn mùsùlùmí ń jọyàn ó tún bàbá yìí náà anábì ní ẹ̀yìn èèyàn ẹ jẹ́ kí n sọ fún yín o kò sí wàhálà kan lórílẹ̀ ayé yìí láti gbà tọ́lọ́wọ́n ọba ti dá ọmọ anábì Adam tó tóbi tó wàhálà àdàjáde àti pé ọlọ́run ọba àlekẹ́ ọlápò gbé ànábì kan dìde àfi kọ́sọ́ àwọn ọjọ́ rẹ̀ lára nípa pé dàjáàlì ń bọ̀ àti tí ẹ̀jẹ̀ ń sọ fún yẹn yẹn àlè ń mọ̀ èmi mọ kẹ́yìn àwọn ànábì ọlọ́run o ẹ̀yin náà sì níjọ tó gbẹ̀yìn àti pé dàjáàlì tá a wí yóò padà jáde o kò sí ọ̀nà àbáyọ ó ní láti padà wáyé ni tí dàjáàlì yìí bá wá dé tí mo sì wà láàrin yín àti nǹkan tá à ń retí ti pẹ́ ni dàjáàlì ànábì sallallahu alaihi wasallam ó ní tí dàjáàlì yìí bá dé tó bá ṣe wípé mi ànábì ń bẹ láàrin yín ẹ má wọrí èmi ni màá bá màá bá jà fún gbogbo ẹ ọ mùsùlùmí tí dàjálì bá wá jáde tó ṣe pé mo ti kúrò láàrin yín tí mo ti lọ sẹ́ńgbà yẹn ajá sí pé mùsùlùmí kọ̀ọ̀kan ní ọba dàjálì jà fún ara rẹ o èmi dé òun fi òun fi ń dẹ̀yìn mùsùlùmí lójú títí ọlọ́run ọba àlekè ọlá ó tó ní àrólé fún mi tí mo bá lọ sẹ́fún gbogbo mùsùlùmí òdodo anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sẹ́rí dàjáàlì yẹn ó ní yọ jáde láàrin pàlàpàlà kan ní nílẹ̀ sàmù sí iraq tọ́ba wa jáde tán yóò wá bẹ̀rẹ̀ sí ní fọ́n ìbàjẹ́ ká lọ́tún lọ́sì ẹ̀yẹn ló sìn ọlọ́run ọba tí bá ń sẹ̀ ìbàjẹ́ yìí ká ẹ̀yẹn ẹdúró ẹdúró ṣinṣin ó nítorí pé màá ròyìn dàjáàlì fún yín níròyìn kan tó fi pọ̀ sánẹ́bì kan tó sọ̀rọ̀ yẹn tó bẹ́ẹ̀ rí ṣáájú rí àti pé dàjálù ọba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ń sọ ni pé ànẹ́bì ni mí ànẹ́bì ni ẹ má dà lóhùn o kò sànẹ́bì mi lẹ́yìn mi mọ́ tọ́ba tún bù ṣe gàdà ìhun tí tún sọ náà ni pé ẹlẹ́dàá yín ni mo jẹ́ ànẹ́bì ó ní ẹ lè rí ẹlẹ́dàá yín sójú tẹ́ẹ̀fì rálò bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlẹ́dàá yín tó dájú. àti pé dàjálì wọ́n kọ sáàrin ojú rẹ méjèèjì pé kèfèrí ni aláìní gbogbo ẹni tó bá jó nígbàgbọ́ òdodo ni ó lè kà á ọba àjẹni tó ni tí ọmọ nǹkan kà tó sàní gbàgbọ́ lè kà á lójú tí ó rí gbèsègbèsè báyìí pé aláìní gbàgbọ́ ni. ẹ̀yin onígbàgbọ́ òun ni wípé yóò ní àlùjẹ́nà o tí bá rìn báyìí ọmọ àrìn tàlùjẹ́nà tàlùjẹ́nà ni ó dẹ̀ sì máa níná ṣùgbọ́n kẹjọ́ yẹ yín pé iná rẹ̀ làlùjẹ́nà o àlùjẹ́nà rẹ̀ yẹn gan níná ẹni tá a bá fi àdánwò náà rẹ̀ kàn kó ń tọ̀hún ya wá àkólà lọ́dọ̀ ọlọ́run ọwọ́ ọlọ́run ọba ní ọba tí ó kólà àti pé kírúfẹ́ níbẹ̀ kọ́ ka ìbẹ̀rẹ̀ swatul kaf àgàgáyà mẹ́wàá tó bẹ̀rẹ̀ swatul kaf kúkà tọ́bí etí ká iná rẹ̀ yóò tutù yóò tún di àlàáfíà fún gẹ́gẹ́ bí iná yẹn ṣe tutù mọ́ nàbí ìlà Ibrahim alayhi salam nígbà táwọn kèfèrí da mọ́jọ́ kìíní àná. àti pé nu wàhálà àdàjálè òun ni pé yóò sọ fún lárúbáwò oko kan yóò sọ wípé ìwọ lárúbáwò oko yìí ọ̀ wá rí ni bàbá rẹ tó ti kú ti pẹ́ àtìyá rẹ tó ti kú ti pẹ́ tí mo bá pè wọ́n tí wọ́n jí dìde nísìnyí ṣé ọgbà yìí pé mi lẹ́lẹ́dàá rẹ lábọ̀ ogbó ni bẹ́ẹ̀ ni òun ọgbà lẹ́sẹ̀kẹsẹ̀ tó wí bẹ́ẹ̀ báyìí làṣẹ sáànì méjì ọba hàn ní àwòrán ìyá àti bàbá alágbáwọ̀ ọkọ̀ yẹn níwájú rẹ̀ báyìí àwọn àṣẹ sáànì méjèèjì tí wọ́n gbáwọ̀ ìyá àti bàbá rẹ̀ wọ̀ yẹn wọ́n máa wá sọ fún báyìí pé ìwọ ọmọ mi ò tẹ̀lé arákùnrin yìí torí pòun ni ẹlẹ́dàá rẹ̀ ẹ̀rí nínú wàhálà dẹ̀jálì yìí òun ni pé lágbára lórí ẹ̀mí kan apààyàn kan tọ́ba pẹ́ nìyẹn yóò wá mu ayùn á fi sí méjì dọ́gbandọ́gba máa sọ wípé ẹwọ ẹrú mi yìí dàjálì ni wọ́n máa sọ ẹwọ ẹrú mi yìí ẹ̀rín ẹrú mi ni nísìnyí tún gbé dìde báyìí èmi mo dìde ọwọ́ sí ní sọ wípé ẹlẹ́dàá mi dàjà ló tún máa sọ fún báyìí pé tálẹ́ lẹ́dàá ẹnìyàn wà sọ pé rọ́bì Allah ọlọ́run lẹ́lẹ́dàá mi àti pé wà wájú mi tọ́ lọ fàmílẹ̀ yẹn sí ní kódà mo fi ọlọ́run ọba búra mo rí mẹ́lónì ju ọ̀lọ́gàn ẹ̀rí wọn nínú wàhálà rẹ̀ òun ni pé a tún pa sẹ́mẹ̀ láti pé kí máa rojò lásìkò tó rún a palẹ̀ láti ẹ̀yìn pé kílẹ̀ máa wúrúgbìn lásìkò tí gbogbo ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ni ilé ó ti máa wúrúgbìn tó tọ́ nínú wàhálà rẹ̀ òun ni pé yóò kọjá láàrin àdúgbò kan gbogbo àwọn ará àdúgbò ni sọ pé ni ẹ́ ni ẹ́ èyí sọ lọ́hùn kankan tí wọ́n bá wí bẹ́ẹ̀ fún gbogbo nǹkan ọ̀sìn wọn ó sì parẹ́ torí pé wọ́n wí fun. fún sẹ́ni pé a tún kọjá lágbègbè míì àwọn bá pè pé tí wọ́n bá ti bẹ̀ fún yóò bá sọ fún sẹ́mi pé sẹ́mi ọ̀yá máa rọ̀jò fáwọn eléyìí ọba máa rọ̀jò yóò sọ yìí pé máa oko fáwọn eléyìí máa oko gbogbo àwọn ẹrẹ wọn ó sì máa tóbi lóòjọ́ nítorí tẹ́rin ò lè tóbi bẹ́ẹ̀ lọ́dún kan kódà èyí tó ràkúnmí tí wọ́n fún wàrà rẹ̀ ọyàn ó sì máa kún àti kí dàjálì ò débẹ̀ àyàfi mọ́kà àti màdínà nìkan wọ́n ni kò ní í dá àyè méjèèjì kọ́dà tọ́bí mọ kan wípé jẹ́ nsọ náà yi yìí hòròhóró yìí wọ mọ́kà bi madina pade ni sọ ti fi ọ yóò fi rìn dé àárín níbi ilẹ̀ kan súnmọ́ àyè wọ́n ní láàrin ìgbà yẹn mọ̀dínà wa mì lẹ́ẹ̀mẹ́ta ní mímì tó lágbára tọ́bí ti mì báyìí oníkẹ́nìkan nu aláìnígbàgbọ́dọ́ kan tó ń pè múnẹ́fìkì ọbẹ̀ fèlú lọ́kùnrin ni àti lóbìnrin àfi kó jáde kó jáde lọ́sọ́dọ̀ dẹ̀jáde wọ́n ní mọ̀dínà wa sì jáde gbogbo àwọn múnẹ́fìkì yóò sì wọ́n jáde gẹ́gẹ́ bí àwọn alágbẹ̀dẹ ṣe máa ń yọ pàṣípò lára rẹ̀ níjọ́ sísẹ̀lẹ̀ yìí bá wá ṣẹlẹ̀ sílẹ̀ Mẹ̀dínà wọ́n máa pe ọjọ́ yẹn ní yawm al ọjọ́ àfọ̀mọ́ wọ́n ní Umm Shuraik bint Abil Akri ó wà nígbà bá wá rí báyìí bó ti ń sàlàyé fún wa yìí. làwọn ni anabi sallallahu alayhi wa sallam ọlọ́run lọ́bàá wọn kéré wọn ò ní pọ̀ yẹn àti pé pípọ̀ nínú àwọn ẹni tó sì máa nínú àwọn Jerusalem mbẹ ni wọ́n wà ẹni tí ọ̀jẹ̀ lè mọ́ mu wọn òun náà ẹni ló ń tọ̀ òun máa jẹ́ láàrin ìgbà tó bá lóun kírun fún ọ lọ́wọ́ báyìí ọfẹ́ máa ká sùbà fún ọ bá yìí tó ti sọ̀kalẹ̀ nìyẹn níjọ yẹn àlehi sọláàtú lóbi jáde pé nínú mùsùlùmí agbọ́dọ̀ gbà pé jésù ń bọ̀ yẹn nàbí láyé ìmídé tó bá dé iṣẹ́ tí ó ṣeun la fẹ́ máa mẹ́nu báyìí ẹ̀rí láàrin ìgbà tí mo mú wọn yẹn bá ń ká àsùbà fún ọ lọ́wọ́ ọbẹ̀ kírun fún àsùbà fún ọ bá nẹ́bí ẹ̀yìn sàlẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò ti sọ̀kalẹ̀ sí wọn láàrin nìyẹn látúbà àjọ yẹn ìmọ̀ọ́mù tó wá ṣáájú ńjọ yẹn àwa fẹ́ mẹ́sẹ̀ sẹ́yìn wípé ká ẹ̀yìn sáfi sí ìmọ̀ọ́mù wọn ní ànẹ́bí ẹ̀yìn sàlẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò wá gbé ọwọ́ rẹ̀ léjìká rẹ̀ yóò sọ fún pé irọ́ gẹ́gẹ́ nínú ọlá tọ́lọ́run àjùlọ tọ́lọ́run tó fún ìjọ ànẹ́bí nìyẹn òun náà ní pé àwa yìí náà là máa jẹ́ aṣáájú lọ àwa sì la ṣáájú gbogbo ìjọ mi tó tún lè tún máa wà ẹ̀rí nàbí láyé sáré ìṣẹ̀lẹ̀ yóò káwọ́ sí kíni o yóò káwọ́ sí jìkà yóò wá sọ fún ìmáàmù yẹn pé bọ́wájú ìwọ náà ni ó kírun ìwọ ni wọ́n sì kọ́ ọmọ fún ìmáàmù yẹn wá kírun tọ́ba adìyí pọ̀ lọ́tọ́ ni wọ́n parí ìrùn anabi ẹyin sàlẹ ìsẹlẹm yóò wá ní kí wọn sí kí wọn sílẹ̀kùn tí wọn bá ti wá sílẹ̀kùn ní kótó síjọ yẹn wọn ní ayẹyìn ibẹ̀ ni wọn ti máa rí dajali dajali nígbà tí wọn bá rí báyìí àwọn bíi seventy thousand nínú àwọn iṣu ni wọn wà pẹ̀lú rẹ̀ ìkọ̀ọ̀kan nu wọn ni ó gbé dàda ní ìdà tó ìdà pé wọn ti pọ́n tó mú dáadáa àtàsọrin ẹ̀rí tí dajali bá ti fojú kan nàbí ìlà ẹyin sàlẹ ìsẹlẹm yọ wá yọ gẹ́gẹ́ bí yọ ṣe máa ń yọ nínú omi àwa sá lọ nàbí ìlànà sàlẹ ìsàlám yọ wá sọ pé àà mo sì ní dàbí ń fi jẹ ọ kódà kò sẹ́ni kankan tí ó ṣáájú mi fi dàyé jẹ ọ ó lè sá lọ bí kankan bí àfa bí ànábì àyìn sàlẹ bí ó sì gan mú ní ẹnu ọ̀nà ẹ̀kẹ́ tí wọ́n ń pè ní báàbí lòdì àlòdì sàrkì ńbẹ ló ti máa gbámú yọ wá sá nídà ẹ̀rí. bídà jálè ó ti kú nìyà ọlọ́run ọba àlekè ọlọ́run àgbà yóò fi ọjà di àwọn yehud òní sẹ́kùn ẹnìkẹ́kẹ́ àwọn ẹni tọ́lọ́run ọba dá òní sẹ́kùn kẹ́kẹ́ nu tọ́lọ́run ọba dá tí yehudi kẹ́ ọ́ sapamọ́ ń bẹ̀ àfi sọ kódà yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bójógiri yóò sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bí bá lọ rẹ̀ kódà wọ́n igi kan tó ń pè àlùgárí kọ́dà yìí wọ́n ní kí ni tí yẹn bá wo gbẹ̀ẹ́dẹ́ rẹ̀ òró rẹ̀ báyìí funfun ni ewé rẹ̀ sì máa ń gùn gan igi yẹn igi àwọn yẹ̀húdí ni igi nìkan kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tóun ní oṣù sọ́njọ́ ni òun náà ní pé ìwé ẹ̀rọ ọlọ́run ọba tó jẹ́ mùsùlùmí yẹ̀húdí kan ní lọ́dọ̀ mi bíbà yìí ó máa bọ̀ wá pa ẹ̀rí dàjálù nínú kẹta nẹ́bí sọ fún wa pé tó bá dé ó tó di ogójì ọjọ́ péré abẹ́ ẹ̀ nínú àwọn ọjọ́ tí ó lò nínú àwọn ọjọ́ tí dàjálì ó lò wọ́n ní ogójì ọdún bẹ́ẹ̀ ọdún kan bẹ tó máa dàbí ìlàjì ọdún nínú àwọn ọdún tí ó lò ọdún kan wà tí ó dà gẹ́gẹ́ bí oṣù nínú àwọn ọdún tí ó lò bákan náà oṣù rẹ̀ nígbà yẹn ó dẹ̀ sì máa dàbí júmọ̀ ati wípé ìparí àwọn ọjọ́ títà Dàjálì ọba lò ó máa ẹ̀ta warawara anábí ṣe máa ń fẹ́ káàkiri débi wípé ẹnìkan kánà yìí mùsùlùmí ò jí lẹ́nu ọ̀nà Mádínà báyìí ẹ sọ pé ẹ bọ́ sẹ́nu ọ̀nà kan sẹ́nu ọ̀nà kan ẹ jáde lẹ́nu ẹ wá lẹ fẹ́ ẹ ní dẹ́nu ọ̀nà kejì òbí fún níbi tọ́jú ayé ọmọ ayá àwọn sọ̀hábà wa ní gbogbo ètò tí sọ̀bọ̀ látàárọ̀ àgbà òjíṣẹ́ ọlọ́run eléyìí náà kìí ṣe àgbà a sì mọ̀ pé àrà tó bá wọ ọba àlekè ní ọ̀dà ọ̀dà bò láti máa wá kírun tó bá dijọ́ tọ́jọ́ bá kúrú bẹ́ẹ̀ ni à òjíṣẹ́ ọlọ́run ti tọrọ bá rí bẹ́ẹ̀. ọ̀kọ̀dìrú ni fi hàn sọ́lá ẹ ọ̀run ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa rẹ̀ nígbà tọ́jọ́ bá gùn ẹ̀ ni ìyẹn ni pé ńgbà yẹn lago tó ṣiṣẹ́

tí ìbá yìí pàdánù sọlọ alaihi wasallam ó ti sọrọ eléyìí lẹ́yìn pé ẹ máa díwọn rẹ ni ẹ wá àsìkò yẹn síra wọn ni ẹ̀rí wọn ní anabi Isa alayhi salatu ni yóò wà láàrin àwọn ọjọ́ mi gẹ́gẹ́ bí adájọ́ dọ́gba yóò sì aṣáájú wọn nínú sáwùsì tó bá dé gbà òun ní kí àgbélébù táwọn ọkọrin yóò máa ń bákan náà á sakole owó sákọ́lẹ̀ yóò gbé lẹ̀ owó tí àwọn aláṣẹ máa fi túlù ṣe yóò gbé lẹ̀ kò ní gba sàárà gẹ́gẹ́ báwa ànábì ọlọ́run ọbẹ̀ yìí ṣe jẹ sàárà ẹ̀rí ìkórìíra ọ̀wá ní máa ń gbà yẹn gbà tá sábàdé gbogbo àwọn nǹkan olóró bí ejò kò ní sọ̀rọ̀ lára wọn ọmọ kékeré yóò sì máa bọnú ejò òsì nílé tí ní sùtà kódà Nábì sallallahu alaihi wasallam wọ́n ní lásìkò yẹn ọmọ kékeré yóò sì máa lé kìnìún káàkiri kìnìún òsì ní kò nira kankan bá Ànábì sọ̀rọ̀ yìí pé lásìkò gbà yẹn ẹkùn àtàgùntàn báyìí wọ́n á jọ máa gbé bí kó ti pé ajá àtẹkùn sí jọkìnìún bí wọ́n jọ ń gbé ni nígbà yẹn ilẹ̀ ó fún àlàáfíà gẹ́gẹ́ bá a ti máa ń romi sínú gbá gbólóhùn ọwọ́ àdì kan ṣoṣo àwọn èèyàn ní máa pín lóríṣiríṣi mọ́ wọn ò sì ní sin nǹkan mí yàtọ̀ sọ́lọ́ ọba sàánù ọ̀tálá nígbà yẹn àti pé kò ní sógun mọ́ kò ní sọ́tẹ̀ mọ́ àti wípé agbára àjọba tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn ọkùnrin ìsìn wọn á da padà tó bá dìgbà yẹn ẹ̀rí báwọn àsìkò yóò ṣe rí nìyẹn wọ́n ní kódà nǹkan èso èso ẹyọ kan báyìí yóò sì yọ àwọn èèyàn lásìkò gbà yẹn gbogbo nǹkan tó wá wà lẹ́dínwó kódà nẹ́bí sallallahu alaihi ó ní sẹ́ rí ẹṣin abo ẹṣin tó yẹ pé máa ń wọ́n wọ́n ó sì máa dà á nípa ọkú wọ́n á nílò ọlọ́run gbọ́ gbogbo àlàyé tó ń ṣe yìí fi owó rẹ̀ ó fi wálẹ̀ ànẹ́bí ó ní nígbà yẹn nígbà tó yẹ bá a ní fi jà kò sí jàmọ́ rárá ìjà ti tán lórílẹ̀ ayé tó ẹ̀fọ́ ọgbọ́n àbí màálùú tí wọ́n máa fi ń roko tó níyọ̀ wọ́n kí ló táwọn eléyìí obìnrin wọn ní bẹ́ẹ̀ ni kò sí ohun táwọn èèyàn máa fi roko jọ ohun yẹn náà lọ. àti pé kótó di ife dàjálè òde ọdún mẹ́ta kan tún bẹ́ ọ tọ́dún yìí ó lè kankan kan máa wọn èèyàn. ọdún yìí ebi ọ̀fẹ́ ṣe tàwọn èèyàn ní ṣekúṣe ọdún mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ọlọ́wọ́n pasánmẹ̀ láṣẹ lọ́dún àkọ́kọ́ wípé ìdá kan ìdá mẹ́ta òjò kọ́ má rọ̀ mọ́. yóò tún wá palẹ̀ láṣẹ wípé ìdákẹ̀ẹ́dá mẹ́ta arúgbìn kọ́ má jọ jáde mọ́ tọ́ba di ọdún kejì ọlọ́run tún pa sẹ́mẹ̀ láṣẹ yìí pé tó ọlọ́fà tírì yẹn ni pé ẹ̀rín ẹ̀fá òjò kó má rọ̀ mọ́ yóò tún o yóò tún palẹ̀ náà láṣẹ yìí pé irúgbìn ẹ̀rín ẹ̀fá rẹ̀ fóun náà mọ́ tọ́ba kẹta ọlọ́run tún pa sẹ́mẹ̀ wọ́n ní ẹyẹ òjò ẹyọ kan wà á ní kákó tó di pé dàjálẹ̀ ọ̀wà ẹ̀rí àsìkò ni tó ọlọ́run kò ṣe sùúrù o ń súnmọ́ ṣùgbọ́n kì í dín náà èsì ìdí ọlọ́run náà má jọba àlàyé tọ́lá àwọn ẹni tí ó bá láyé nígbà tí mo fi ó le báyìí ẹni tí ó le báyìí táyé ọ̀sán yẹn yẹn tó àwọn ṣèrọ̀rùn ni gẹ́gẹ́ bí àwọn sọ̀tàn láti sàlàyé fi àwọn ẹni ibú ni ẹ̀ torí lẹ́yìn ìgbà tí nàbí láàyè sàrè sàlám tó bá tún lọ tán àwọn ẹni táyé ọ̀sán sojú wọn gangan ní ibú ni wọ́n jẹ ẹ̀rí Ọdụ kẹta yẹn ọlọ́run wa ní kójó máa rọ̀ yẹ́nyẹ́ ilẹ̀ onímúrúgbìn kẹ̀kẹ́ jáde yẹ́nyẹ́ ẹ̀rín gbogbo nǹkan kan ọ̀wá tiẹ̀ jáde kódà gbogbo nǹkan táwọn yẹn bá ń gbìn báyìí á kú mórí ebèlé nígbà yẹn á wọn wá bí òjíṣẹ́ ọlọ́run ọba lérè pẹ̀tọ́ kí ni wàá làwọn èèyàn máa fi lò gbèsè ayé lásìkò ni à òjíṣẹ́ ọlọ́run níbẹ̀ ni o àtàlélò wọ̀tẹ̀sídẹ́rù gbólóhùn làwọn èèyàn máa fi yẹn àti àti subhanallah àti alhamdulillah ìyẹn ló máa dínkù ń jẹ fún wọn. àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala orí aburú tó tóbi òun laburú dajjal ló fi wà nù àdúrà kánàbí ní ká máa ṣe ní gbogbo ìgbà tá a bá ti parí àtàyà wa pé allahumma inni a'udhu bika min adhabil qabr ìwọ ọlọ́run ò wá sọ rẹ níbi ìyà sàárè ẹ wàmìn àdàbí jahannam àti ajánamọ wàmìn fitnatil mahya wal mamat àti nípa wàhálà ìgbésí ayé àti kú wàmìn sharri fitnatil masihid dajjal àti lábúrú wàhálà masihid dajjal Ọlọ́run dákùlà wa ń bi lábúrú wàhálà masihid dajjal à ń bi Ọlọ́run ọba fìtínà tá à ń rí tó jẹ àwọn ọbẹrẹ pẹpẹ títí tí yẹ wa pásítọ yẹn ń súnmọ́ bí ìpànìyàn tá a sọ́npa rẹ̀ ń jẹjọ ẹ̀fọn ọ̀sán sọ́lá sọ pé táyé yẹn bá ti ń tán lọ nínú àwọn kẹta máa rí náà ni, pé aliharaj aliharaj ìpànìyàn máa wọ́pọ̀ ẹ̀rí lánàá yìí náà wọ́n tún sọ̀kan báyìí lọ́wọ́ fẹ́ẹ́ tó fi sí wọn lọ pa náà láì nídìí wọn kẹfà wé yẹn ṣàkẹwò pé tó téèyàn náà ní pààyàn àbẹ̀rẹ̀ kó àwọn ẹranko gan wọn fúra wọn jẹ nínú igbó tó báyìí ká sọ pé ẹran báyìí káwọn yẹn tiẹ̀ máa fún fún àwọn ẹranko káàkiri wò bá èèyàn ní wá ń pa àyàn báyìí àwọn afẹ́rẹ́ àlẹ́yàmẹ̀ jọlọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé wọ́n gbé mi dìde báyìí èmi àtàlẹ́yàmọ̀ jọ fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ wọn nígbà tá ànẹ́bí fẹ́ ṣàlàyé yẹn ìka àfábẹ̀ láti kaarin lónà ipe ohun tí ń bẹ láàrin páyé ọ̀sán sígbà tó wà ànẹ́bí wa kò ju orí èkánná tí ń bẹ láàrin ìka àfábẹ̀ lá sí kaarin lọ àwa gbọ́dọ̀ sí bá dùn pé láti ọ̀tá nẹ́bí sí wa ń wìyí sáyé ọ̀hún ọ̀wá ti tó sẹ́ni mi bá ti ń rí àwọn alámì rẹ̀ àwọn nǹkan tó sọ pé ayé ọ̀sán tó sọ pé ayé òní tán láti ra àwọn nǹkan báyìí pé àwọn èèyàn máa bára wọn lò níta gbangba tí ọba rí bẹ́ẹ̀ lójú ayé ànẹ́bí tí ò rí bẹ́ẹ̀ lójú ayé wa báyìí ẹjẹ́ apalẹ̀ mọ́dàlẹ̀ kìí àmọ́ dàjáàlì tá a máa mẹ́nu bá ńgbà tó bá di jẹ́ máa tún bọ̀. wọ́n yí dáadáa lọ inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. اللهم صل على محمد وعلى آل بيته وأزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى Thank you.